ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa hmm, ọdẹ ọdún bí ṣe dáadáa la bá yín yorùbá nation no going back náà ṣe ni o yorùbá nation la fẹ́ ariwo tí àwọn ènìyàn ń pa rèé hmm. ní báyìí àwọn ọmọ ẹlẹ́yìn àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Ìgbòho ti jáde síta wọ́n ti pariwo síta wọ́n ti pariwo pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákun kí wọ́n dábọ̀ hmm, kí wọ́n fi olóyè Sunday Ìgbòho sílẹ̀ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jẹ́ kí olóyè Sunday Ìgbòho kó padà sí ilẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni o àwọn ọmọ ìbàràpá in fact ìbàràpá north west wọ́n ti jáde síta wọ́n ti pariwo síta pé no going back ìlọ̀rọ̀ iṣẹ́ wọ́n ti pariwo síta pé olóyè Sunday Ìgbòho òun nìkan ni ẹni tí àwọn mọ̀ tó jẹ́ ànábì ilẹ̀ Yorùbá yes Sunday Ìgbòho ni ànábì ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ariwo tí àwọn ènìyàn wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní pa. ní báyìí oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé a ohun tí Awólọ́wọ̀ ṣe tì tí Awólọ́wọ̀ gbìyànjú títí ṣùgbọ́n kò lè gbà wá o. Abíọ́lá ó gbìyànjú títí kò gbà wá kẹ́ ẹ ṣùgbọ́n lẹ́yìn tí olóyè Sunday Ìgbòho tí ó jáde síta òun mà ní olóyè Sunday Ìgbòho má gbà wá ní báyìí ariwo tí gbogbo wọn ń pa rèé pé a olóyè Sunday Ìgbòho ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú àgbálẹ̀ wa ní Ìbàràpá ní báyìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń pariwo báyìí pé a ah, ọpẹ́lọpẹ́ olóyè Sunday Ìgbòho níbo ni àbá wà ọpẹ́lọpẹ́ olóyè Sunday Ìgbòho lára àwa ọmọ Ìbàràpá àwọn Fúlàní wọn ò bá ti jẹ wá tán hmm. ọpẹ́lọpẹ́ olóyè Sunday Ìgbòho tó dúró tán pé sẹ́ẹ̀ àwọn ọmọ ìbàràpá ìyà ò ní jẹ yín nítorí ẹ̀ ló fi wá jẹ́ wípé nísìnyí àwọn ọmọ ìbàràpá lè máa pariwo wọ́n lè máa ṣe iṣẹ́ oko wọn láì sí ìyọnu kí olóyè Sunday Ìgbòho tó wá jà fún àwọn ọmọ ìbàràpá wọ́n pariwo síta wípé àwọn fúlàní bí wọ́n ṣe ń jí àwọn gbé ni wọ́n fi tipá bá àwọn ìyàwó àwọn sùn bí wọ́n ṣe ń fipá bá àwọn ìyàwó àwọn sùn ni wọ́n ń sọ àwọn àgbẹ̀ àtàwọn ọmọ ìbarapá di aláàbọ̀ ara àwọn pariwo títì ìjọba ò gbà wọ́n kẹ́ ẹ àwọn pariwo títì ọlọ́pàá ò mà gbà wá hmm, ju gbogbo ẹ lọ tá bá tún ní pé ká bá tún mú àwọn fúlàní yìí tá bá lọ fẹjọ́ wọn sùn lágọ̀ọ́ ọlọ́pàá instead tó máa tún fi dá sẹ́ríà fún àwọn fúlàní yìí irọ́ o ẹni tó wá fẹjọ́ sùn ni wọ́n máa tún tì mọ́lé hmm. gbogbo ariwo táwọn ọmọ Ìbàràpá pa rèé títí títí tí olóyè Sunday Ìgbòho fi wọlé tán pèsè ẹ̀yin fúlàní yìí ẹ gbọ́dọ̀ sá kúrò ẹ gbọ́dọ̀ kúrò nílẹ̀ bàbá wa pẹ̀yìn fúlàní yìí sẹ̀ à nígbà ẹ gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ Ìbàràpá kí wọ́n ṣoríire lẹ́yìn tí olóyè Sunday Igboho ṣe gbogbo eléyìí ó máa ní hmm, àlàáfíà máa ti jọba ní Ìbàràpá eléyìí ló wá mú kí gbogbo àwọn ọmọ Ìbàràpá jáde síta wọ́n ń pariwo pé ah olóyè Sunday Igboho òun ni ànábì ilẹ̀ Yorùbá. Hmm ní báyìí wọ́n ti pariwo síta pé ẹ bá wa kí olóyè Sunday Igboho pé ní báyìí àwọn àgbẹ̀ wa àti ń pa owó gidi àti ń ṣiṣẹ́ wa bó ṣe yẹ ká máa ṣe oúnjẹ ti wà ìrọ̀rùn ti wà àlàáfíà ti jọba ní Ìbàràpá nítorí èdè èyí ni gbogbo àwọn ọmọ Ìbàràpá ti wá jáde tán wípé sẹ́ẹ̀ hmm, àwọn ò ní fi olóyè Sunday Igboho sílẹ̀ o pé Yorùbá nation yìí sẹ́ẹ̀ ó ti di dandan no going back sẹ́ ariwo táwọn èèyàn ń pa. Hmm. all right my brother my sister this is another strong one reaching us onto this channel still on the matter yoruba nation no going back exactly what it is exactly what the people are talking about all right Yes, according to the news reaching us, the Ibarapa people, Ibarapa set of people have come out to show appreciation to Chief Sunday Igboho for how far he has not helped the people, for how far he has brought peace to Ibarapa land. That before now, the so-called Fulani, the killer men that they have been terrorizing the land, the Ibarapa land, to the extent they buy people at will they kidnap people at will. They collect ransom at will to the extent they even stop farmers from going to their farmlands. For a very long time, the police was unable to rescue them. The government was unable to rescue them until Chief Sunday Bowo came in into the picture. And then since then, there's been peace in Ibarapa land. There's been peace in Ibarapa land. Now, the Ibarapa Northwest group had come out in their numbers and they have made it clear that there is no going back as far as Urban Nation movement is concerned that they are ready to support Chief Sunday Igboho Osha. And right now, they have called on everyone to support Yoruba Nation movement, which is the only solution, which is the only way, which is the only way forward. And uh, right now, the group of people have called on the president of the country, President Bola Ahmed Tinubu, that he should tamper justice with mercy and allow Chief Sunday Igboho to be returned back to Yoruba land. Ilé bàbá ọmọ kì They have called on the president that Chief Sunday Igboho is not a criminal. The major criminal are gallivanting everywhere. enjoying themselves, doing all sorts of things, gallivanting after they have done a lot of atrocities. Yet they still allow them to remain in the country. But the boy never committed such an offense. All he was fighting for was the freedom of his people. Self determination, that's exactly what he stands for. Then why do you not have to send him away why do you know how to stop him from coming to his father's land? Now, every Yoruba person had come out in their numbers and then they have made it clear that the president must release Chief Sunday Igbowo to be free because he is not a criminal. And then they made it clear that since Chief Sunday Igbowo had you no know, fought for the people of Ibarapa, now the people can go to their farmlands, they can make a lot of money on their farm produce. since Chief Sunday Igboho came to their rescue, and they still made mention of something that since Chief Sunday Igboho came to their rescue, even the neighboring community now have peace. Now, the Fulani people have now left the corridor of you know, the Ibarapa land, and this is a uh, great news. And everybody is of the opinion that Chief Sunday Igboho is our Messiah. Chief Sunday Igboho is the only man who God has sent. That even the late Awolowo tried his best, but he was unable to save the people. The late Abiola tried his best, he was unable to save the people. But when Chief Sunday Igboho came in into the picture, the people finally got freedom because Chief Sunday Igboho, they believe is who God has sent. Everyone is shouting, everyone is of the opinion that the President Bola Ahmed should release Chief Sunday Igboho before it is too late. If Chief Sunday Igboho Osha is in the country, all the atrocities that have been happening in Yoruba land wouldn't have happened. And uh, right now, this man, since he has committed no offense, why Are you sending him away from the country? Yes, so that has been the cry of the people, my brother, my sister. Onto this one still on the matter. Yoruba nation no going back. Exactly what it is, exactly what the people are talking about. What more can we say? Meanwhile, let me have your own take on this, my people, and remember to subscribe for more updates if you are just joining us on this channel for the first time. All right. Thanks and God bless.